ebi pé ah àṣé bọ̀dá yìí a mọ̀ gbàdúrà báyìí àṣà náà mọ̀ àṣé bí wọ́n ṣe mọ̀ àṣé bí wọ́n ṣe mọ̀ yọ wá ni àṣà wọn náà wòra wọn ràn wẹ́ nígbà mm. tí jẹ́lẹ̀ aládùúrà ni ah. kò sí wàhálà ẹjẹ́ mi ó dúró dè yín o mm. wọ́n ní ní ìyàwó àbúrò àwọn lọ́ba dúró nínú ọkọ̀ arákùnrin yìí wá sọ̀kalẹ̀ wọ́n lọ rèé rí ìránṣẹ́ ọlọ́run wọ́n rí ìránṣẹ́ ọlọ́run wọ́n jọ sọ̀rọ̀ Eh, ìránṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn àmọ́ nígbà tí wọ́n ń gbàdúrà. ìyá mi ìyá ìyá lálá bàrò. ìyá mi ìyá ò ìyá lálá bàrò. ìyá mi ìyá ìyá lálá bàrò. ètò múlẹ́rọ́ lẹ̀ ń gbọ́ ìkànnì fresh lẹ̀ ti ń gbọ́ wa ibẹ̀ lágún wà síbi ọlọ́ba àtòrí àtọrùn là ń bẹ lórí àlééfà aládùúrà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà tó gbóná girigiri wọ́n hmm. gbàdúrà wọ́n gbàdúrà wọ́n gbàdúrà àdúrà tó ní kìmí hmm. aládùúrà sọ̀rọ̀ ẹja sáré dójú ọjà bàbá lọ tá a bá padà dé kí láládùúrà sọ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. pẹ́ńtẹ́lẹ́. Chief Bayo Adelabu Penkeleme your 2019 APC gubernatorial candidate live this Saturday, 26 June 2021 at 10 a.m. on Southwest Political Headquarters, Fresh FM 105.9 Ibadan. Focus is the state of governance in Oyo two years after Chief Adebayo Adelabu Penkelemesi one on one with your irresistible mayor Isaac Brown and the gang this Saturday, 26th June at 10 a.m. Exclusive to Fresh 105.9 FM. Ibadan. To join us. Mamas, on a good morning, no. Oh. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities out. Power oil sachet. healthy family. hundred million naira don land o for people wey sabi to come chop and reach up. for where? na for mozart bet o. Eh, hundred million naira abeg how i fit win? na to go register for mozart bet o just go log on to www.mozartbet.ng as say www.mozzartbet.ng and you go get hundred percent welcome bonus sharparly sharparly for your first deposit and you too go soon become millionaire be that o. just continue to charge your winnings with our mozart get one thousand percent super multi bonus. oh boy no be small thing so beg, i don't join. <laughs> better dey for mozart bet o oh. just go log on to www.mozartbet.ng I say www.mozzartbet.ng go register Oh, make you hammer mozart bet terms and conditions dey sha o. Chief Bayo Adelabu Penkeleme your 2019 APC gubernatorial candidate live this Saturday, 26 June 2021 at 10 a.m. on Southwest Political Headquarters, Fresh FM 105.9 Ibadan. Focus is the state of governance in Oyo two years after Chief Adebayo Adelabu Penkeleme one on one with your irresistible mayor Isaac Brown and the gang this Saturday, 26th June at 10 a.m. Exclusive to Fresh 105.9 FM. Ibadan. To join us. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. Ìwọ olólùfẹ́ mi, súnmọ́ me pa mommy. ẹ káàbọ̀ padà aago mẹ́fà ó rékọjá àṣẹjú mẹ́ta ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wá ilé orin challenge nílùú ìbàdàn la wà yìí lórí eléyìí tá à ń bá bọ̀ ẹni ó bá bá lọ ló bá kú ẹ̀já tẹ̀síwájú. aládùá gbàdúà àdúà tó gbóná girigiri àdúà tó ní kèmí hmm, wọ́n gbàdúà wọ́n gbàdúà wọ́n gbàdúà ọ̀rọ̀ jáde ọrùn hmm, sọ̀rọ̀. ọ̀rọ̀ jáde o hmm, ah, tẹ́mi ni sọ̀rọ̀ ni. ìwọ ni kí n sọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ mọ̀ jáde ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ mọ̀ jáde ó jáde bàbá mọ̀ sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́mọ jíṣẹ́ hmm. orí hmm? mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. o tún ti mì sí. mo ti sí ọ mo ti sí ọ. alágbá ò lè ráyè wá ògiri. ká má bàa lọ lóní wo na ẹni tí bàbá aládùúà tí wọ́n ń torí rẹ̀ gbàdúrà ọ̀rọ̀ tiwọn gangan kò tí ì jáde ọ̀rọ̀ ẹni tó kọ̀wọ́ rìn pẹ̀lú wọn nínú ọkọ̀ láti wá gbàdúrà àbúrò ìyàwó àbúrò wọn ọ̀rọ̀ tiwọn ló jáde aládùúà ní ẹnìkan ń bẹ ń bí o mm. tí ó jẹ́ pé ó de ẹnìkan mọ́lẹ̀ mm. wọ́n ní tẹni tó sì dè tó jẹ́ wípé bí iṣan ọrùn rẹ̀ òun ló dè mọ́lẹ̀ pé ẹni tó dé èèyàn ẹ pè é pé kó wá báyìí. ẹ̀yin kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n gbogbo èèyàn lóye gbogbo èèyàn mẹ̀sàn tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ẹni ó dé èèyàn tí wọ́n ń tọ́ka sí ó ní ìyàwó àbúrò ẹni tó kúnlẹ̀ ẹni tó wólẹ̀ fún àdúrà yìí arákùnrin ó bẹ̀sùbẹ̀gbà ara ta wọn pé ta ló lè dè mọ́lẹ̀ ta ta ló ń bí sọrùn rẹ̀ tó lè dè mọ́lẹ̀. àwọn bá dìde gáw wọ́n bá sì lọ rèé pé obìnrin yìí pé ah, ah, madam ẹyìn ṣé bó ló fẹ́ gbàdúrà. Mm, bó wọn náà ló fẹ́ gbàdúrà. wọ́n ní máa bọ̀ mọ́dúró ń ta. wọ́n ń pè ẹ́ mm, pé kò wá fún àdúrà. àbísọ̀ ṣe é wí pé wọ́n lóde ah, èèyàn. <laughs> <laughs> bóyá okùn sẹ́kù ńlẹ̀ <laughs> ọlọ́run kò sànú yẹn. èmi ti àbẹ̀rẹ̀ mo ní sọ́kùn òdìgí ló lò ní àbùkùn sásọ. Mm-hmm. àtọkùn àyè tí ì bá àtẹ̀rì ń jọ́jẹ́ ń bẹ̀ okùn ẹja ló lò. okùn tí wọ́n fi di pálí ẹja. Mm-hmm. Ah kò tí wọ́n fi ń fẹ́ràn ni. ọlọ́run sàmọ́jẹ wọn fi kankan di àrò àmì àmì àmì àmì àmì àtòkùn àtòkùn ojú ayé àtòkùn okùn àìfojúrí wọn ní ní kúkúrú èdè ẹ̀yin kọ́ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ káàkiri àgbáyé ọ̀rọ̀ má dàbí ìgbà tí èèyàn ń weré orí ìtàgé ni hmm. arákùnrin yìí ní ẹ̀rù ò bá àwọn tó báyìí rí nínú ìgbésí ayé àwọn pé àwọn ò sì fi ojú rí nǹkan tó jọmọ́ báyìí rí pé ní ojú kòrò lójú kòrò ah, pé tí kì í pojú kòrò jẹ pé bí àwọn sọ èèyàn gbọ́ téèyàn mọ̀ yín mọ́ pé sùkẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ èrí mm, mm, mọ́nù mi. ọmọbọ̀rọ̀ lọ lóní wo náà torí àkókò wa àròjọ mùsùlùkùn mọ́lẹ̀ a sì fẹ́ kẹ́ ẹ bá wa dá sí dáadáa mm. wọ́n ní aládùúgbò àbẹ̀rẹ̀ lọ́wọ́ mm, arábìnrin pé èyí ṣe tí ẹ̀ńtẹ̀ dèmọ́lẹ̀ kí ló ṣe fún ẹ wọ́n ní para tí obìnrin yìí ó sì dáhùn pé kọ̀ọ̀kan yín. kí n ti yín. èmi ni mo ní. kí ló kàn yín bẹ́ẹ̀. èmi mo ní nǹkan mi. báwo ló ṣe kàn yín tó tó mi. wọ́n ní obìnrin yìí wàá nàka sí àwọn táwọn ò lè gbàgbé pé wo ìwọ ti gbọ́nu o tó bá sì wù ọ́. kó o lọ máa wí. kó o délé kó o lọ rò ẹrù tí ń bẹ lórí rẹ̀ òun ọ̀bọ̀ sọ̀kalẹ̀ òun ò gúnmọ̀ pé ìwọ náà níbi tí ọgọ́ sí ibi tó ọgọ́ sí rè. ṣébi ọgọ́ sí rè mọ tara rẹ jẹ kọ́ ọba délé kọ́ ọmọ ọ̀ka kó dídí kà. ẹrù tí ń bẹ lórí rẹ̀ wọ́n ní àwọn ọba sọ̀kalẹ̀ ah. pé aládùá èwo ti yín bẹ ṣébè mi mo ní nǹkan mi ah. wọ́n ní arábìnrin yìí sì dìde gáú wọ́n ní ló padà sí inú ọkọ̀ wọ́n ní bàbá aládùúà náà wá tẹ̀síwájú nínú àdúrà wọn àmọ́ wọn wá sọ nǹkan kan mọ́ ah. nípa obìnrin. ọ̀rọ̀ ti pèsè jẹ́. nígbà tí wọ́n gbàdúrà fáwọn tán wọ́n kàn sọ fáwọn pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí o ẹ kà àwọn nǹkan báyìí o ẹ ṣe báyìí ẹ mọ̀ jà sọ kọjá bá. ẹ kúrú ẹ ga. Mm. wọ́n ní ṣùgbọ́n nǹkan tó ní í ṣe pẹ̀lú obìnrin wọ́n ní aládùúà wọn ò mú ẹnu bà rárá pé ah, ah, àwọn àwòpẹ́ ìwà pẹ́ débi tí bàbá ò wá gbàgbé ni pé ńgbò tí rọ́ọ̀ ti wá rí bá àwọn náà òkùnkùn wá sọ mẹ́nu lọ bẹ́ẹ̀ nǹkan kan wọ́n ní làwọn bá ṣe dìde wọ́n ní làwọn kú ọkọ̀ wọ́n ní títí táwọn fi délé àtàwọn àti arábìnrin yìí hmm. wọ́n ní àwọn ọ̀fọ̀hún síra wọn ṣùgbọ́n ojú pé ẹ o mọ̀mọ́ wa o wọ́n ní tí hmm. àwọn fi ń hmm. <laughs> wọ́n lójú táwọn fi ń wò wọ́n rè ẹ wo ibi ọ̀rọ̀ wá wà gangan rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé ó di ọ̀sẹ̀ mẹ́ta lónìí tarakùnrin tí wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní rò ó pé ah, ṣùgbọ́n ṣé àwọn wà dákẹ́ ni àbúrò àwọn mọ̀ ni ẹni tí à ń sọ yìí ṣé wàá sọ ni àbí mọ́ sọ àwọn wà dákẹ́ múrẹ́múrẹ́ bẹ́ẹ̀ ni ah. àbí ṣétáyé àbúrò àwọn òfin wa bàjẹ́ kan lẹ̀. sáwọn ọmọ àwòrán ni. àwọn ò mọ̀ pé nǹkan báyìí ni pé sáwọn wà mọ wòran ni. báwọn bá wa bẹ kí àwọn ọmọ tí ó ṣẹlẹ̀. Ah, ẹrù tí ń bẹ lórí àwọn. tó lòun ó sọ̀kalẹ̀. kọ́lọ́hún ó ṣàánú abániláyò ní bayọ̀ wa jẹ́. ẹni tí ẹ̀ ní ṣe bó lòun ó sọ ẹrù kalẹ̀ ni kò lóun ó gbèrú mi rù wọn ó bá sọ ẹrù kalẹ̀ ọmọ àwọn ẹrù tí ń bẹ lórí wọn lórí ẹni ẹlẹ́ni mo ní sísọ yóò sẹrù kalẹ̀ bóyá ẹrù kan bẹ lórí yín tí ò sì dáa o. àwọn gò tiẹ̀ mọ́ ọ mọ́ nígbà tí o ti pọ̀ wọ́n gbèrú yín tí o pọ̀ wọ́n gbé mi fún. ṣùgbọ́n dáhùn rò ní pé wọ́n ṣe òótọ́ sì ni àmọ́ bẹ̀yẹ̀ ẹrù tó ló wọ́n sọ̀kalẹ̀ àmọ́ bẹ̀yẹ̀ ẹrù tó ló wọ́n sọ̀kalẹ̀ bóyá àwọn ẹrù tí ò dáa bóyá ẹrù rádaràdà ẹrù jágajàga ni àwọn ẹrù rádaràdà ràdà ń sẹ ẹrù wọ́nrán wọ́nrán wọ́nrán ń sẹ àmọ́ bóyá. wọ́n já sójú òpó lẹ̀ wọ́n tiẹ̀ ní bẹ́ẹ̀ bá tiẹ̀ bá wa gbé lórí afẹ́fẹ́ ìmọ̀ràn wo ni ẹ lè fún àwọn mi à ẹ jẹ́ kọ́rùn òfun yín ní. ọrùn bó o orí tí mo dìde wájú wọn jọ náà pé èmi minus me mo ní oṣù ọlọ́gbọ́n kọ́ oṣù òmùgọ̀ kọ́ ah. irú ọ̀rọ̀ báyìí bọ́rọ̀ bá kòkè tó bá kọlẹ̀ ó tún níbi ká gbé e ká hmm. ibi àgbé e ká òní ká wá gbé e báyìí ẹ̀yin lẹ lọ́gbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin lọ́jọ̀gbọ́n táyà ríran dà wá lọ. àwọn nọ́mbà tá a máa ń lò òun náà lẹ́tùn ún lò láti fi bá wa dá sí zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. nílẹ̀ òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine ni ẹ bá ṣe. rí i pé irú eléyìí ti wáyé ó pẹ́ díẹ̀ hmm. ọ̀rọ̀ tí ọkàn orí tàbí ọrùn òun la máa ń gbé wá sórí ètò ìṣùgbọ́n eléyìí náà a lè pé kọ́ kan ìdílé kódà alásùnmọ́ pẹ́kípẹ́kí náà tó bá rí nítorí bó ṣe kan ìdílé gan ọ̀fẹ́ ẹsẹ̀ wò mọ́ ìdílé la kọ́lọ́hún ó ṣàánú ni kó bá níyanjú rẹ̀ ẹ̀ ló ẹ̀ káàárọ̀ o ẹ ọjà tíntín ọjà ọjà ẹ̀ ló. ẹ̀ ló ọrùn. ẹ mà káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ ni mami jí o ẹ máa ṣeun ọlá fáti alátagbèrè ọ̀rọ̀ rẹ o. rédíò yìí wà lókè ẹ̀yìn ilẹ̀ ẹ̀yìn ilẹ̀ ẹ̀yìn tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀. ó gbẹnu tán o. Hmm. eléyìí bó ló ti wá fẹ́ sí bẹ́ẹ̀ àmọ́ àmọ́ náà la wa ka yín mọ́lẹ̀. dókítà. yes sir. kí bàbá yẹn mọ sọ o torí tó bá lọ sọ àmẹrù tó tó fẹ́ sọ kalẹ̀ lórí aláyé o. bíkọ́ bá jẹ́ yín lẹ́gbọ́n bọ̀bọ́ yẹn ẹ̀yin gan ò sọ. ọ̀dà hello. hello ẹ̀ máa káàárọ̀. Adékúnlé láti London. Adékúnlé láti London ọ̀rọ̀ rẹ̀ bá wa dá sí. ẹ ti ń dá sí sa ẹ tẹ̀síwájú nǹkan tẹ máa ṣe ni pé á fi wúmà yẹn one to one ọjọ́ máa wà nídìí kan á wá jọ̀bálẹ̀ á bẹ̀ dàgbà yìí pé òun ti ó ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí pé nǹkan tábúrò yẹn ṣe fún un ó fi ṣe bẹ́ẹ̀ yẹn ṣe á lè jẹ́ kí á lè sọ fún un bàbá hmm. bí ẹ̀sán kan ó lè máa sọ fún ẹnibọ̀dì òun àti wúmà yẹn kan ló máa wà nídìí kan ó máa jọ̀bálẹ̀ tó máa bẹ̀ kọ́ tí mo lè sọ nìyẹn. kàn pé ìyàwó àbúrò wọn. kọ́ dọ̀bálẹ̀ fún ní kọ̀ọ̀kan síbi nǹkan ní dàbọ̀ bá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀. Hmm. ẹ sà ẹ̀bẹ̀ tí wọ́n mọ̀ bẹ̀ ẹja là kó yẹra wa ṣé ẹ̀bẹ̀ ah. kí wọ́n béèrè pé kí ni àbúrò àwọn ṣe ni àbí ẹ̀bẹ̀ kọ́ bá wọn tú lẹ̀kọ̀ dáríjì. a bẹ̀rẹ̀ ìgbẹ́ a bẹ̀rẹ̀ kí ló ṣe fún un olùṣèlú ẹ̀ ṣe a bẹ̀rẹ̀ àbí ẹ̀kọ́ bá wọn tú sílẹ̀ ló máa ló máa ṣe fún un. ìdọ̀bálẹ̀ wọn pọ̀ nù. tọ́bọ̀ wá fẹ́ gbà bí ọ̀bà wá sí lọ́wọ́ bọ̀dọ̀ ń bọ̀dà ń kọ́ báyìí. àgbà àgbà àgbà ọmọ kò tí a tún yẹ ó ti mọ̀ tó ṣẹlẹ̀ báyìí fún òun òun wà ní ìjọra kúrò ẹ̀ hmm. ó máa gbọ́. ẹ ṣe wọn ọ̀gbẹ́ni Adékúnlé láti London. hello. ọlọmọdé fún ọ lọ́pṣọ̀n bí n bá tún kéde. hello ẹ máa káàárọ̀. wọ́ọ̀dù wa dàlájì. dáre àjà yìí rè o. dr olùtálọ̀ fàdé tiẹ̀ káàárọ̀. ẹ máa ṣe wọn ojoojúmọ́ léwu onídàgbò ẹkú òjò yóò tù wá lára. àmì ẹ̀ pọ̀. sẹ́yìn ìmọ̀ tí mo kàn fún arákùnrin ni wípé ìránṣẹ́ ọlọ́run náà ń padà lọ bá hmm. torí agbọ́dọ̀ kò lè burú agbọ́dọ̀ ọlọ́run gbogbo ayé dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. so ìránṣẹ́ ọlọ́run ẹni ó fún wọn ní ọ̀nà àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé láti pọ̀jù ara ìyá yìí so ìjà yẹn kì í ṣe táwọn lè dájà káwọn mọ̀ dúpẹ́ kí wọn torí ó ti sọ́ni fún òbí ẹrù rí wọn òun sọ kalẹ̀ àwọn bí ẹ̀mí ni ẹrù tó ń sọ tó mo rọ̀ wọ́n ìránṣẹ́ lọ́nà kan lọ́pàá lọ bá òun ló fún ọ ní àwọn ìlànà tí wọ́n gbé ìlànà tí wọ́n gbé ìdílé tí wọ́n gbé lọ́rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o kò dé mọ̀ àti mo ní fún wọn o. Mm. ok ẹ ṣe gan ni dáre ajayi babs aleb lórí facebook wọ́n ní níṣe ni ah, mẹ́sẹ̀gì ọ̀hún dá o wọ́n ní níṣe ni arákùnrin yẹn wọ́n ní níṣe ni wọ́n ìbá bíi Eh, ìránṣẹ́ ọlọ́run pé kí gangan ni wúlẹ̀wúlẹ̀ n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àbúrò àwọn yìí wọ́n ní ṣé kò ká wọn lára ni ah, bí ó ká wọn lára ṣé wọ́n wà gbé dórí ah, ètò yìí. àwọn ò ní gbé wá bá wa débi táwọn gbé wá bẹ́yìn náà. wọ́n wá ní kí ló dé tí wọ́n wá ń bá orí àtọrùn pé tí wọ́n ń béèrè pé ah, ká bá wọn béèrè dìpẹ́ <laughs> ọ̀rọ̀ wọn ò fẹ́ yé mi dáadáa o mm. mo rò pé tí wọ́n gbìyànjú láti sọ ni pé ṣé ni wọn ìbá lọ sí ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run kí wọ́n ó padà bẹ́ẹ̀ láti gbẹ́kùnrẹ́rẹ́ àlàyé tó ṣẹlẹ̀ hello hello ẹ ti wà ń bẹ̀ o hello ọ̀dà ah, bẹ́ẹ̀ ni ọ̀bá lò hello. hello. yes ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ìṣẹ́gun ló ń sọ̀rọ̀ láti ìṣẹ́gun ló ń sọ̀rọ̀ láti new garage. ọ̀gbẹ́ni ìṣẹ́gun láti new garage à ń gbọ́ yín sà. yes sir ẹ mọ bóyá kó pe woman yẹn gangan fúnra ẹ̀ kí yẹn pe woman yẹn gangan fúnra ẹ̀ kó hmm. bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tí àbúrò òun ṣe fún un ẹ̀ kí ni nǹkan tábúrò rẹ̀ ṣe fún un kẹ̀kẹ́ tí woman yẹn bá wá parí já kó sọ dáríra kó sọ dáríwo ah. kò sí nǹkan madam kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ hmm. àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ ni. Hmm. gbogbo èèyàn bá kọ ọmọ ìyá ló máa kú pẹ̀lú ẹ̀ ẹ má ṣe ká parọ́ fúnra wa. bó bá sì sọ gbá lórí àwọn méjèèjì. kó pe wúmà yẹn gangan fúnra ẹ̀ hmm. wípé kí ni nǹkan òun ṣe tí ò bá ti sọ fún un kó sọ dáriwo. Ah. ó fariwo ta. ẹ jẹ́ pé tó bá jẹ́ yín tẹ́yìn ó ṣe nìyẹn. ẹ má ọmọ ìyá mi ní ìnà ẹ̀jẹ̀ hmm. blood is thicker than water. ẹ̀jẹ̀ ju gbogbo nǹkan lọ. bẹ́ẹ̀ni ẹ ṣe. ẹ ṣe gan ni àdúpẹ́ hello hello hello. hello múlẹ́rọ́ lè tó tẹ́ ń gbọ́ o ah, ojú òpó ẹ̀yìn sójoojú mẹ́ ẹ̀yìn àtẹ̀jíṣẹ́ kan rèé èdè òyìnbó ni wọ́n fi kọ́ àmì ẹ̀jẹ̀ ń bá wọn fi èdè abínibí tù sí wẹ́wẹ́ wọ́n ní my brother wọ́n ní lóòótọ́ ni o wọ́n ní mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run wọ́n ní ó tiẹ̀ ṣẹlẹ̀ wọ́n ló máa ń ṣẹlẹ̀ dáadáa wọ́n ní káwá mọ̀ gbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó kan wà tẹ́ pé agbára ti ń bẹ lọ́wọ́ wọn wọ́n ní ọkọjá ti ẹni ó wọn délé àbí o wọ́n ní ìmọ̀ràn àwọn fún arákùnrin yẹn ni wípé kó mú àbúrò rẹ̀ tí í ṣe ọkọ ìyàwó gangan wọ́n ní kó mú lọ sí ọ̀dọ̀ aládùá wọ́n ní kí kóun gangan fi ti ara rẹ̀ gbọ́ lẹ́nu aládùá ọ̀gbẹ́ni Táíwò Ògúnmádéjì Esquire àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yẹn sọ. bó wàá fi ti ara rẹ̀ gbọ́ gangan ṣé bó ni ó ti wá sọ lè gbé bẹ́gbẹ́ ṣe gbé ah, kọ́mọ tiẹ̀ lọ fàdáyọ hello ẹ káàárọ̀. hello. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run bàbá ayé mi. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. yes orúkọ yín àti ibi tẹ́ bá wa sọ̀rọ̀ orúkọ mi ni Bashiru Akíngbadé láti amúlòkó. tó à ń gbọ́ yín o ọ̀rọ̀ rẹ bá wa dá sí o. ọ̀rọ̀ yẹn ó ó pàkàṣọ pọ̀ jù nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ arábìnrin yẹn tí ó jẹ́ ìyàn ìyàwó àbúrò ẹni tán nǹkan rẹ̀ yẹn ó sì lọ yẹ kí ẹ̀gbọ́n àbúrò rẹ̀ ẹ̀gbọ́n ọkùnrin yẹn kó lọ kó kí sọmọbìnrin yẹn kó bẹ̀ẹ́ kó kó béèrè nǹkan tó bá ṣẹlẹ̀ nǹkan tó bá fẹ́ gbà kí òjijì kí nǹkan tó ń ṣe àbúrò rẹ̀ ìrè kóòtù ló yẹ kó e bẹ́ẹ̀ níbo ti fojú hàn ní gbangba lọ́dọ̀ pásítọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó tó tó ti wí sápọn pásítọ̀ lọ́wọ́ wípé kí náà kà so hmm. irú nǹkan yẹn ti ló yẹ kí arábìnrin yẹn bàbá yẹn ọkọkùnrin yẹn ti ló yẹ kó kí sóbìnrin ń ẹsà ẹ ó jà parọ́ tara wa jẹ bọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọba. ẹ̀rù ọba ńgbà téèyàn tọ́sọ pẹ̀lú kòrókòró àìsàn pé òun ọ̀ sọ ẹ̀rù kalẹ̀ lórí. bọ́ọ̀ bẹ́ẹ̀ délé tó wí tó ń bẹ sọ̀rọ̀ orí tiẹ̀ gan kalẹ̀ òní bọ́m̀bẹ̀. ìyẹn ń ọ̀rọ̀ tó sọ yẹn gan-an náà ló fà á kó fi yé pé tó bá délé kó pè kó kó dàpọ̀ kó kó rọ àbẹ̀ kó dàpọ̀ gbọ́dọ̀ ògbó nǹkan tó bá ṣẹlẹ̀ ó ti mọ̀ agbára wà fọmọbìnrin yẹn hmm. níbi pé kò ṣe tí òbí ṣe láti bàjẹ́. Hmm tó ṣubú àárín yẹn sí ló yẹ kó kọrin yẹn kó kó kèsì kó bẹ kó kó kó bẹ kó kó kó kó lọ́n bẹ ga pàápàá kó kó dọ̀dọ̀ kó dà kó ọmọ kò torí àbúrò rẹ̀ kó má bàtà yé àbúrò rẹ̀ jẹ́ yóò jẹ́ kó tó tó tó ohun plan yẹn ni pé ìdílé yẹn fẹ́ dàbò ẹ̀jẹ̀ ni ṣùkọ́lọ́ hmm. dàpọ̀jọ kó kó sànù wa lórí àwọn àwọn ẹlẹ́mìí ìṣúgbà yẹn. àmín ẹ ṣé gan ni adúgbò <laughs> lórí àtọrùn ẹ kú wíkẹ́ndì. àwa rèé o àǹtí fún mi láti Glasgow. <laughs> mọ̀mí jí omi láìkí jákẹ́ẹ̀tì tẹ́ gbé sára ní òtútù mú mi nàìjíríà òjò rọ̀ orí yín wà lẹ́gbẹ̀ẹ́ yìí kò wọ́ mi mọ́ra kò wọ́ kò ṣe kò ṣe needful kò ṣe needful ni àǹtí fún mi needless ló ń ṣe kò ṣe needful ni. ẹ wo bí àǹtí fún mi. orí òṣìṣẹ́ wọn bí iṣẹ́ ni o. ní ìsín ni mò ń sọ o ní ìsín ni o gbogbo tó yẹ kó ṣe níbi tó ti yẹ kó ṣe ó ti ṣe ṣùgbọ́n níbi ní ìsìn ṣe. ìgbà wọ́ọ̀mù ìgbà ó máa take some more hours kó tó di kó tútù máa tó mú un ní o. nǹkan ṣe ń fọ ṣe ń bọ̀ wọ̀. ṣé ń bọ́ sí ọlọ́run ṣẹ́rí hmm. èyí tẹ́ sọ yìí hmm. kò sí agbára kan tó kọjá agbára ọlọ́run prophet yẹn gan èmi ò bìlífù pé prophet gidi ni tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn tọ́lọ́run bá fi nǹkan hàn yẹn tí alágbára òkùnkùn kan dẹ̀ ń pa ẹ́ lẹ́nu mọ́ kì í ṣe prophet gidi hmm. but nǹkan tẹ̀lé ìbá sọ fún arákùnrin yẹn ni pé kó má confront obìnrin yẹn agbára ọlọ́run kò sí agbára tó lè borí ẹ̀ kó náà wá ibi tí àdúrà gidi ti ń jẹ́ àdúrà gidi kó lọ ja ìjà ẹ̀mí yẹn on his behalf and his brother's behalf ọlọ́run máa ṣe ogun yẹn fúnra ara obìnrin yẹn ló máa fúnra ẹ̀ tú àṣírí ara ẹ̀ síta mm. ṣùgbọ́n tá a bá sọ pé oye tó sọ pé òun bá fẹ́ rù kalẹ̀ ó lè kàn ní kó ṣùgbọ́n eh, kọkùnrin yẹn náà jáde eh, gidi bẹ́ẹ̀ ni ó lè kàn ní kó lóṣèlú òun máa sọ ẹrù so nǹkan tẹ̀mí ìbá sọ fún ni pé kóun náà jáde lọ síbi tí àdúrà gidi ti ń gbà a prophet of God tó dẹ̀ jẹ́ real prophet of God alágbára kan ò lè kò lè pa ẹ́ lẹ́nu mọ́ kò má sọ nǹkan kan lọ síbẹ̀ èmi tẹ̀ wá rò nǹkan kan mà àǹtí fún mi ṣé ẹ mọ̀ wípé ẹlẹ́rù ni ọkọ̀ọ̀kọ̀ kọ fẹ́ hmm, àbí òye e, e, èmi rò wọ́n sì máa ń pe ọmọ ọ̀dọ̀ náà fi ọgbọ́n ṣe é kí ló dé tí eh, ìránṣẹ́ ọlọ́run panu mọ́ ńgbà tí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ wà bẹ́ẹ̀ tó dẹ̀ ti tó fojú wẹ̀ àbí tó sọ̀rọ̀ tó dẹ̀ panu mọ́. pé wọn bá dá sẹ̀ríà fún lójú ẹsẹ̀. so tó bá jẹ́ pé lóòótọ́ ìránṣẹ́ ọlọ́run gidi ni ó yẹ kó mọ bó ṣe máa tákù ibẹ̀ yẹn. ẹ wá já fojú bí náà wò bí wọn ìbá ẹ wá já fojú bí wọn ìbá sì ránṣẹ́ ọlọ́run gidi ṣé wọ́n mọ̀ pé èèyàn kan fi èèyàn kan náà gbé. tó sì jẹ́wọ́ náà pé lóòótọ́ ni. tó sì jẹ́wọ́ pé lóòótọ́ ni. wọ́n rí ìkẹsẹ̀ máa rí tó bá jẹ́ pé lóòótọ́ ni ọlọ́run ẹni yẹn ń ṣe ohun hmm. ẹni tó ń gbénú bíbélì náà ẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ oh, kò yẹ kó lè panu mọ́ kó má sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn mọ́ kọ́mọkùnrin yẹn má confront ẹ̀ kó má sọ fáàbùrù ẹ̀ hmm. bọ̀ kó gbé ogun yẹn lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n lè wọ́n máa jọ dojúkọ nínú ẹ̀mí hmm. àwẹ̀ àtàdúrà náà máa jọ fi ṣẹ́ ogun yẹn fún ara obìnrin yẹn ló máa sá kúrò nínú àbí tó máa tú àṣírí ara ẹ̀ ṣùgbọ́n tó bá lọ confront ẹ̀ akọni kò kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ah ẹ ṣe wọn ti fún mi láti glasgow irin náà fi ń lọ irin irin ni wọ́n fi ń lọrin ẹ ṣe àdúgbò mà àwọn sọ pé irin ni wọ́n fi ń lọrin ẹnìkan lórí facebook ń bí fẹ́mi oyè wọlé wọ́n ní they have to beg the woman wọ́n nítorí yorùbá ní ẹ̀bẹ̀ lábẹ́ òṣìkà hmm, kó lè jẹ́ kárí ilé ayé gbé ajayi olúṣọlá michael wọ́n ní ọrùn wọ́n ní sẹ ní kàtà ni. bẹ́ẹ̀ o. ó ní bẹ́ẹ̀ ẹ ló <laughs> ẹ káàárọ̀ ẹ̀lú ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. yeye mú lérò. ẹ wo ẹ kú ètò. ẹ káàbọ̀ ma. ilé àtọ̀nà wo ní dàrú mm, lágbára ọlọ́run. ẹ kọ́kọ́ bá wa dá sí náà ẹnìkan ti yan àwẹ̀ fún arákùnrin ká tó ká tó ka iye àwẹ̀ ọjọ́ tí wọ́n gbà. Mm. nǹkan tèmi máa sọ fún arákùnrin yẹn kò ní láti bá anybody sọ ọ̀rọ̀ yẹn ju pé òun àtọ́lọ́hún hmm. kó wá ibi oríta tí àdúrà ti máa ń gbà. Okay one pásítọ̀ bá rí bí àǹtí fún mi ṣe sọ lẹ́ẹ̀kan ṣé rí pásítọ̀ tó lọ bá torí obìnrin yẹn tó dákẹ́ ṣé mo bá àwọn pásítọ̀ kì í ṣe gbogbo pásítọ̀ lórí ìran gidi tó jẹ́ pásítọ̀ ọlọ́run gidi hmm. ó lè ṣe nínú òkùnkùn náà ló mọ̀ tí tó fi lè ṣe kọ́kọ́. kì í máa ṣe wípé ó dákẹ́ wọ́n mọ̀ jọ ó béèrè ṣùgbọ́n. ní ó béèrè bọ́ tí orí nǹkan kan ṣe sí tí orí nǹkan kan ah, ah. sọgbọ́n lórí ọ̀rọ̀ yẹn ni mò ń sọ fún yín pé bóyá ọwọ́ ti ọwọ́ ti kanwọ́ ọwọ́ ti jọwọ́ lọ Ah. ṣùgbọ́n àwa èmi mọ̀ pé ẹnìkan wà tó ju gbogbo ẹ̀dá lọ láyé ó ní kó lọ bá hmm. kó lọ takú ti ọlọ́run tó bá hmm. wá rí ọgbọ́n láti máa mú àbúrò ẹ̀ náà kiri hmm. fún àdúrà láì ṣe pé ó sọ nǹkan kan fún kó tún àpláì yẹn náà mọ́ àbúrò mi ilé ayé ilé ayé ogun ni jẹ́ ká kú fún àdúrà kọ́jọ́ máa wọgbó lọ mọ̀ bá obìnrin yẹn ó máa padà túnjọ́ kan bọ́ kó má bá àbúrò ẹ̀ sọ anything ṣùgbọ́n ọgbọ́n ni kó fi máa mú àbúrò ẹ̀ káàkiri láti gbàdúrà kó dẹ̀ wá bí tàdúrà ti máa ń gbà kó má padà lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn. tí ìyá bí bá wa mọ̀ nǹkan pé wọ́n mú yàn kí tí ẹni tó sọ pé ọ̀ gbọ́dọ̀ sọ. ẹ jẹ́ nǹkan fún ah. yín kò ọ̀hún oh, as long as ó ní kó má sọ ni kò ní kó má mú ọkọ̀ yálé ṣùgbọ́n ní bá tún lọ sọ pé ọ̀hún gbọ́dọ̀ mú káàkiri o. ṣé kò sì ní mọ̀ pé mọ́kọ̀ òun ká. tó bá wá nǹkan tí mo fẹ́ sọ púpọ̀ òun gan fún alẹ́ nídìí àdúrà òun gan nídìí àdúrà òun gan nídìí àdúrà máa yẹn gan nídìí àdúrà ó gbúdọ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Hmm. ẹ wo nǹkan ẹ gbọ́ mi ṣé kì í ṣe pé aládùúrà náà ń retí pé kọkùnrin yẹn ó dìídì béèrè pé kí làwọn ó ṣe lórí ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe bẹ́ẹ̀ o. àbúrò retí pé kọ́ lọ mọ́ lọ́rọ̀ gangan wá fóun àbúrò retí kọ́ lọ mọ́ lọ́rọ̀ wá. bá ìyàwó lọ tán. ẹ tó bá yẹ pé ó ń retí ó yẹ kó sọ jáde lẹ́nu òun kò mọ solution òun kò hmm. aládùúrà tó gbàdúrà fún kò ní solution lọ́wọ́ àwọn ò tí ì solution rẹ̀ ẹ ń pè. no ọlọ́run kì í ọlọ́run bá ń lò tó bá tó bá fún ẹ ní ìran ọlọ́run máa fún ọlọ́run máa fi ìran rìn á hmm. fún ẹ solution nǹkan tó máa ṣe àwa tá a pé a kì í ṣèrànṣẹ́ ọlọ́run gbà mí tí ń bá lálà tí nǹkan yẹn bá bà mí lẹ́rù ó jí bí lójú àlá náà máa ti rí nǹkan tí máa ṣe pé nǹkan yẹn Hmm. tí nǹkan yẹn fi máa fúyẹ́ àwọn àkìtù àmì òkìtù kí ṣe ìránṣẹ́ ọlọ́run tó ẹni tọ́lọ́run bá rí ní ìpè tó wà nínú ìpè ọlọ́run tó fún ẹ ní message ó yẹ kó fún ẹ ní solution immediately. ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà ibi ẹ ti ń jẹ́sẹ̀ yín ló yàtọ̀. ibi ó ti torí gbogbo èyí tá ẹ̀ ń dá sí lórí ètò múlẹ́rọ̀ ìránṣẹ́ ọlọ́run gbogbo yín. ìránṣẹ́ ọlọ́run èmi ò gbàṣẹ́ ìránṣẹ́ ọlọ́run. iṣẹ́ ọ̀rẹ́ mi máa bọ̀ bọ́ bá ti wá nàìjíríà ń ta òróró sí ọ lórí aago rẹ̀ ó sì kó àkúwọ́ sílẹ̀ èyí tí mo gbé bọ̀ ní Jerusalem ètò náà lé mi wọ́n ta sí ọlọ́run. ẹ ṣeun yèyé múlẹ́rú. kò sí wàhálà tó nǹkan tẹ́mi kọ́ kú fún àdúrà ni o kọ́ hmm. máa mú àbúrò wọn ká fún àdúrà náà kọ́ máa mú lẹ́yìn ìgbà táwọn bá ti gba agbára ní kíkún kó wọn á máa mú àbúrò wọn náà hmm. dání hmm. láti gba agbára ọlọ́run. ẹ ṣe àdógbò ẹ máa bẹ́ tó bẹ́ẹ̀ pé àpáta ayé ayé o. mo wá pàṣẹ lórúkọ jésù òjò ní rọ̀ gbígbóná tíná bá rómi àpárẹ̀ omi lọkọ̀ iná ọ̀nà kò ní dí mọ́jà kó máa ra ìtàkùn kan kò gbọ́dọ̀ dérin dúró ojú o. akunda. àfihàn tí ẹ náà á padà sọ lórí múlẹ́rọ kì í sóòdì sọ gbọ́ já kọ́kọ́ yanjú eléyìí náà. ẹni olóòmù wa mú wa ka interview rẹ. ìtì ń jó ẹni ẹlẹ́ni lábẹ́ aṣọ mhm. ẹ ọ̀ṣíkọ̀yà Bello Dúpẹ́ èdè òyìnbó ni wọ́n fi kọ orí Facebook ni wọ́n kọ sí wọ́n ní ká sọ fún ẹ̀gbọ́n ọkọ tí ọ̀rọ̀ kan pé kán lọ fún àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́rìnlá ah. wọ́n ní kí ọkùnrin yẹn wọ́n ní kó wọnú ìjà ẹ̀mí wọ́n ní agbára òkùnkùn kan kò lè borí ìmọ́lẹ̀ láéláé wọ́n ní tí iná bá jó obìnrin yẹn nípasẹ̀ àdúrà nípasẹ̀ àdúrà ẹ̀gbọ́n ọkọ wọn ní obìnrin yẹn ó máa sọ̀rẹ́ńdà last náà ni àtẹ̀jíṣẹ́ kan tún leléyìí text message ni wọ́n fi sọ̀wọ́ ẹ káàárọ̀ orí àtọrùn orúkọ mi ni oríọlá adélèké wọ́n ní kí ọkùnrin yẹn wọ́n ní kó padà lọ bá ìránṣẹ́ ọlọ́run yẹn kó wádìí kókó ọ̀rọ̀ náà dáadáa bóyá tó bá wádìí lóòótọ́ ọmọ mm. bóyá. ọmọ tá à ń wá Abdulsalam lójú kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọ́n pé a kú ojúmọ́ àbó ti jẹ́ iṣẹ́ yẹn tẹ́lẹ̀ ni ah, wọ́n ní eh, ìmọ̀nà tàwọn ni wípé kí ọkùnrin yẹn kó kún fún àdúrà àti ààwẹ̀ eh, ṣé ọkùnrin tí wọ́n bẹ́ ọ̀rọ̀ fún hmm. àbí ọkọ oníǹkan lẹ̀ ń sọ. Babs Aleb lórí Facebook náà ni wọ́n ní àwọn kí àǹtí láti Glasgow pé wọ́n kú làákàyè wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n gidi ni wọ́n ní bò láàṣẹ fìdí rẹ̀ múlẹ̀ pé bóyá lóòótọ́ àti lódodo aládùá èmi ò pè fún yín prọfẹ̀tì yín ti pè pàìtọ̀ à pé fún yín bákànbákàn hmm. wọ́n ní bò láàṣẹ mọ̀ pé aládùá ọ̀hún wọ́n lé wọn jìnnà kòròkòrò wọ́n ní bóyá kí ọkùnrin yẹn kó wá bò míì níbi tó bá ti mọ̀ pé wọ́n máa ń ké pe ọlọ́run ọlọ́run sì máa ń gbọ́ hmm. dáadáa hmm. ní tí wọ́n sọnù lọ́dà àtẹ̀jíṣẹ́ ń wọlé lóríṣiríṣi náà ni kò burú. àyàntọ́lá àyàntádé wọ́n ní the fear of unknown wọ́n ní ká jẹ́ kí ọkùnrin yẹn wọ́n ní kó gbójú gbóyà kó sí ọkàn akẹ́ wọ́n ní kó lọ́ọ́ rèé kojú ìyá wa wọ́n ní kò sí ní tí ó ṣẹlẹ̀ hmm. àwọn ni wọ́n sọ yìí hello hello hello hello ẹ̀ mà káàárọ̀ ẹ̀ káàárọ̀ ẹ̀ kú ojúmọ́ o ẹ kó ojúmọ́ ojúmọ́ àlàáfíà o. ojúmọ́ ayọ̀ o. orí àtọrùn. àwa rè o ohun iṣẹ́ àjọhun balógun olúgbòǹdà báyìí. ẹ kíkí ọjọ́ ìbí. náà ni. bẹ́ẹ̀ náà ohun ọjọ́ ìbí lẹ mú wá àràkàrà òyìnbó ìbádùn ọjọ́ òbí sì ń lọ. balógun ẹ̀yin dà ẹ̀yin dà. ẹ̀rù mi bà láàárọ̀ yìí balógun ẹ̀rù mi bà láàárọ̀ yìí àkàrà òyìnbó ló bá wọn lọ ok wọ́n ti dé wọ́n ti dé ẹ̀rù mi bà láàárọ̀ yìí. ààrì kéèkì àwárí o. ààrì kéèkì. ẹ̀rù kí bọ́mọ balógun. ẹ̀rù bọ́mọ balógun rí. ọmọ balógun ah. òde bí ẹ̀rù lẹ̀rù ọba. ọmọ balógun ọlọ́run ní jẹ́ra dàn o. àmín. ẹ̀rù ìrọ̀ wa ìbéèrè tí mo jẹ kọ́kọ́ fẹ́ béèrè ni pé hmm. mama jí o. tọ́ bá pèèyàn ní mama jí o iṣẹ́ iṣẹ́ wo ló gbà náà iṣẹ́ ìránṣẹ́ ni. irọ́ ẹ mọ̀ lọ ọbẹ̀ òun iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbà bí lọ. mọ̀ gbọ́ mọ̀ gbọ́. Ah, kó ní kílẹ̀ tí wọ́n lè gbàdúrà fún ọkọ ṣebí wọ́n lè gbàdúrà fún ọkọ ọmọkùnrin kan ní kókó lẹ́ẹ̀kan gbàdúrà fún. mo gbàdúrà fún o sẹ́gbọ̀n ọmọ yẹn. àbí kẹ́yìn àwẹ̀ fún. irọ́ mo gbàdúrà fún ọ pé e, e, tí wọ́n rojú tu sí ọlọ́run níjogún ó borí ọmọ ìyá wọn mo wí fún wọn. ẹni ẹni kó lọ wá ẹni kó lọ mú wákẹ́ gbàdúrà fún. irọ́ wa èmi ò gbaṣẹ́ ìránṣẹ́ irú yẹn. ọ̀dà ọ̀dà kò kí wọ́n ni kò ṣe. ẹ ṣe ní tọrọ wa dé dúró báyìí èmi rò pé ẹ. ẹ wà ń bẹ o Tèmítáyọ̀ ìfẹ́dùn lórí Facebook wọ́n ní ọkọ obìnrin yẹn gangan ń kọ́ wọ́n ló dàbí ìgbà pé ìyá bá ọ̀gbẹ́ni yẹn lára mu ah. wọ́n lòun fúnra lára rẹ̀ gan-an ló yẹ kó gbìyànjú kọ́ lọ rè wá wọ́rọ̀ kan fi ṣàdá kó wádìí fín kókó wọ́n ní kó wá mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan iná ń jó òun lábẹ́ aṣọ wọ́n ní bóyá ọlọ́run ìbá ti túlẹ̀ eh, àti pé ẹ jẹ́ ká jẹ́ kí nǹkan kan ó yín ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹni tó ké gbàjarè tọ̀ wá wá gan làwọn náà mọ ẹnu bá ṣùgbọ́n táwa ò ní fẹ́ sọ. bàbá ìsọdébẹ̀ hmm. ọlọ́rọ̀ ó mọ̀. torí òfin tó ń ti ìlànà tó gbé ètò yìí kalẹ̀. Hmm. wọ́n pàṣẹ lórúkọ Jésù òjò ní rọ̀gbìn gbóná tí nọ́mbà rómi parẹ́. Majid Ọlákúnlé àdúrà làwọn ṣe o wọ́n nílé ayé wọn ló kún fún oríṣiríṣi àwọn ẹlẹ́mìkẹ́mì wọ́n ní kọ́ba òkè kó ṣàmọ̀ ṣàánú wa. hello. hello. kó padà pé woman yẹn. abẹ́ àmọ́ bọ̀. hello. hello ẹ̀ máa káàárọ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mọ́. ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sẹ́rí alágbára yẹn woman yẹn hmm. ó ti lọ rí pásọ̀ ó ti lọ padà rí pásítọ̀ yẹn. lẹ́yìn. lẹ́yìn ó ti lọ padà rí lẹ́yìn. ẹ rò bẹ́ẹ̀. ló ti fi náà pé iṣẹ́ tó ń gbé wá yẹn tó bá ilé táàsì rí báyìí báyìí báyìí tuntun ẹ̀ máa rí lọ́jọ́ kẹrù bá pásítọ̀. ẹ̀yin rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn alágbára yẹn ó ti máa ń lọ bá wọn pé iṣẹ́ tó ń gbé torí ẹ̀gán ló jẹ́ kó tẹ̀lé ó ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ṣé ìṣẹ̀lẹ̀ yìí ṣe wò nú eré lẹ́sìn. àwọn alámì òkùnkùn ọmọ rí na àwọn oní tó máa jẹ́ ẹ̀mí ọlọ́run náà torí ẹ̀ ni ó ti rí pé ibi tó ń lọ yẹn ló jẹ́ kó takú pé ìṣẹ́ tó máa ṣẹlẹ̀ níbi tó ń lọ ló jẹ́ kó tẹ̀lé ìgbà tó débẹ̀ yẹn náà ló jẹ́ kó sọ pé tó hmm, hmm. bá lọ pé tó bá ṣiṣẹ́ yẹn obìnrin ó ti tó bá ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ pé kẹ́kẹ́ bàbá hmm. kan náà jẹ́ kó yá ṣe mẹ́nu mọ́ ẹ mọ̀ báwọn míì agbára òkùnkùn náà ló fáwọn náà lẹ́mìí tán lò ìjọ tó ṣẹlẹ̀ nìyẹn. ó ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ ló ṣe takú kó máa tẹ̀lé. àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn ló jẹ́ kó takú kó yẹ kó takú báyẹn kó máa bá a lọ síbi tó ń lọ. Hmm. ó ti mọ̀ pàṣẹ ìdí kan máa tún sí ẹ̀gbọ́n kan lọ́wọ́ láìjọ́ yẹn. Hmm. bóyá torí kó dẹ̀ sọ pé òun lọ bí àdúrà ni o n sì wo ọmọ náà ni. àdúrà wo ni ó ti dé ibi tí ń lọ ó ti mọ nǹkan tó fi tó nìkan lọ́wọ́ àánú mọ́tò ni. Hmm. ẹ ṣe ni ó nìkan kọ́ lọ́wọ́ àánú mọ́tò jọ yẹn. torí ibi tí arábìnrin ti sọ̀rọ̀ tí wọn àfa sọ̀rọ̀ òjòkú ó ní ọlọ́run ṣẹ̀rí òun ẹnìkan náà tún rè wọ́n ní ẹ̀lú orí àtọ̀run wọ́n ní obìnrin tá à ń sọ ń pa ẹ̀ gangan wọ́n ló ti mọ ibi tí ẹ̀gbọ́n ọkọ rẹ̀ ń lọ ah. hmm, wọ́n lọ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ Wàsíù Ọlárẹ̀wájú láti Ẹ̀pẹ́ àwọn ni wọ́n fàtẹ̀jíṣẹ́ yẹn hmm. àṣírí obìnrin yẹn ti tú kò ní agbára mọ́ wọ́n ní ká kàn sọ fún ọkùnrin yẹn wípé kí wọ́n máa tẹ̀lé bí nǹkan ṣe ń lọ ni wọ́n ní kò sàgbára kankan lọ́wọ́ obìnrin yẹn mọ́ ọ̀gbẹ́ni káyọ̀dé òkèlọ́lá látòrílẹ̀‐èdè Jámánì ẹ gan ni adúpẹ́ wọ́n ní gbogbo àlẹ̀ lásán mm. ó ní abẹ́hùn wọ́n ní àlẹ̀ lásán ni. hello. rédíò yín wà lókè rédíò yín wà lókè ẹ̀yin ilẹ̀ tẹ́ bá ti pè wá ẹ̀yin rédíò yín sílẹ̀ èyí tí ò gbé jì yes ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. orí àtọrun ẹ kú ètò. àwa rèé o. ọ̀nà méjì ni ọ̀rọ̀ tí mi fẹ́ sọ nípa ọ̀rọ̀. síwájú náà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá sà. mi ò lè lè dárúkọ mi torí tí n bá dárúkọ mi ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi. àti bọ́lẹ̀ tí ń pè yìí. láti orílẹ̀-èdè turkey istanbul. ok ok ẹ tẹ̀síwájú sà. ok ní àkọ́kọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ sí mi rí. ọ̀tán ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí hmm. onígbàgbọ́ ni mí kìrìsìtẹ́nì ni mí. àbúrò yìí ló ṣẹlẹ̀ sí àbí ẹ̀yin ni àbúrò. èmi gangan èmi gangan èmi gangan. ẹ dákun sáwò. ìrìn àjò yẹn ló mú mi tí mo délé àfáàrí láyé mi ló mú mi tí mo délé babaláwo rí hmm. onígbàgbọ́ ni mí inú gbàgbọ́ ni a bí mi sí ìgbà tó gún dé hmm. òun ló gbé mi jáde gbogbo ibi tí mo dé láyé wọ́n sọ fún mi pé kí ló ṣe fún ìyàwó ẹ̀ kí ló ṣe fún ìyàwó ẹ̀ kí ló dàwọ pẹ̀lú ìyàwó ẹ̀ pọ̀ gbogbo ibi tí mo ń lọ láyé ìyàwó ìyàwó ni wọ́n sọ ókè kí lọ́nà àbáyọ tí a rí kó sọ kò sọ́nà àbáyọ ńbẹ ọbẹ̀ dákú sòro yẹn ni ọ̀nà àbáyọ sòro yẹn àdúrà ìgbà tí wọn ti mọ ibi tí ogun ti ń wà. ooru ló ti mú mi díẹ̀ díẹ̀ ẹ mọ sọ̀rọ̀ yín bàbá ń tọ́kì o. ooru ti ìgbà tí ìgbà tí wọn ti mọ ibi tí ogun ti wà àdúrà ni ó fi dojú kọ hmm. ẹni tó gbọ́rọ̀ tó bá sọ kò sọ́nà àbáyọ kankan fún wọn bá yẹ ẹ̀jẹ̀ ni ẹni tó ní ọ̀rọ̀ tó bá sọ fún ẹni tó ní ọ̀rọ̀ ọkùnrin yẹn hmm. kò sọ́nà àbáyọ fún ayé ó tó tó ju bó hmm. ti yẹ lọ ni ogun kò sí ogun tó lè borí ogun ọlọ́run kó fi ara rẹ̀ kó gbé ara rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ pé bọ́lọ́pà ti wú ọlọ́run kọ́lọ́run kó ṣe ayé òun ní dáadáa kọ́lọ́run kó jà fún òun èmi tí mò ń sọ ìgbà tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní jà fún mi ẹni tó wà nídìí ogun yìí tó ń ti ìyàwó mi lẹ́yìn nígbà náà ọdún mẹ́ta àti oṣù méje ló lò nù yàrá tí ò rí ìrántí ò rí mọ́lẹ̀. ẹ jẹ́ mi lè ìyàwó ibọ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ ṣèkà ẹnìkan ni ló ń ṣàgbẹ́yìn agbátẹrù rẹ̀. ẹnìkan ló ń tì lẹ́yìn hmm. wọ́n sọ ń lé wòlíì wọ́n hmm. sọ ń lé àfà hmm. wọ́n sọ ń lé babaláwo èmi ò wí kankan dùn ní o ìjọ nǹkan bóyá kan o. ẹ jábí ilé rẹ̀ àwọn ìbéèrè kan sà ṣé ẹ̀yin fúnra lára yín lọ́lọ́run padà eh. sí lójú tẹ́ mọ̀ pé ogun kan jó yín lábẹ́lẹ̀ kì í ṣe pé èèyàn kankan ló lọ tó wá sọ fún yín. lẹ́yìn táwọn wòlíì sọ fún mi lẹ́yìn tálàfà sọ lẹ́yìn tí babaláwo sọ èmi fúnra ara mi ọlọ́run tó fi hàn mí mo rí mo sì pé jókòó mo rí wò mo ní yàtọ̀ fún wòlíì yàtọ̀ fún aláàfà yàtọ̀ fún babaláwo tí wọ́n sọ pé àjẹ́ ni ọ́ èmi gangan mo ti wá rí ọ̀rọ̀ mi pé ẹ mọ̀ wí tán lórí afẹ́fẹ́. mo pè jókòó ni mo ní èmi gángan o mo ti rí ọ pé àjẹ́ ni ọ kò sí ká gbé gbogbo ìtàwọn wòlíì ń sọ èyí tá láàfà ń sọ. bàbá ẹ wọn bá ní dà pé ẹ wọn bá ní dà pé ẹ lè pọ́n màmá. hello ah, ah, ok sorry sorry sorry mo sọ fún mo ní yàtọ̀ fún ìtí wòlíì sọ yàtọ̀ fún ìtí babaláwo sọ yàtọ̀ sí ìta àfa sọ èmi gẹ́gẹ́ ní ìsìn mo ti rí ọgbẹ́ báyìí ló jẹ́ àmọ́ tọ́ba wù ọlọ́ọ̀lọ́hún ọlọ́run ṣe ìrìn àjò. kódà ká mọ́ gbà yín lákòókò sà ṣé n tẹ́ ń gbìyànjú láti sọ ni pé ẹ̀gbọ́n ọkọ tó ti ráṣìírí ọ̀rọ̀ báyìí àwọn nìkan nìkan máa dágbàdúrà ni àbí kí wọ́n sọ fún ọkọ ìyàwó gangan tọrọ kan pé ọ̀gbẹ́ni òun sùn tẹ́tẹ́rẹ́ o wá kúnlẹ̀ ìṣẹ̀lẹ̀ àbí káwọn gangan máa mú jáde ìrànlọ́wọ́ tó dáa jù tó lè sọ ẹ̀fà búrò rẹ̀ ni pé kó sọ fún pé wo ọ̀gbẹ́ni o ti fara lẹ́jù èèyàn jókòó látọ̀ wọ́n ayé Hmm. àṣà saheed ló fi transport mo ra ṣáàdùà hmm. torí tó bá sọ fún gbogbo ọ̀rọ̀ bàjẹ́ pátápátá kò ní lójútùú hmm. abala kejì tí mo fẹ́ sọ̀rọ̀ sí ṣe gbogbo nǹkan táwọn èèyàn ń sọ nípa wòlíì pé ọ̀làgbára olùlọ́nà àbáyọ bíbélì sọ wípé àṣírí ọlọ́run ó ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ àwọn wòlíì ń bẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ lọ́lọ́ hmm. ti fàtìrí ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún fi hàn wọ́n wọn à lè sọ hmm. hmm. wọn à lè sọ ẹlòmíì lè àṣírí ọgbọ̀n ọdún ń bẹ lọ́wọ́ ẹlòmíì tọ́lọ́run ti sọ fún pé ní di ọdún ọgbọ̀n ọdún báyìí o ibi báyìí nílé ayé máa dé wọn à gbọdọ̀ sọ àṣírí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ táwọn béèrè pé kí lọ́nà àbáyọ àwọn ò béèrè kí lọ́nà àbáyọ èmi ò sọ pé ìránṣẹ́ Ọlọ́run yẹn o aládùúrà yẹn ìsọ pé tọlọ́run ni o hmm. ìsọ pé tèṣù ni hmm. àmọ́ àṣírí ọlọ́run ó ń bẹ pẹ̀lú àwọn ènìyàn. ẹ ṣeun ẹni ọlọ́run mọ ẹ bá wa kí wọn ní Istanbul lórílẹ̀‐èdè Turkey àbí Turkey sorry orílẹ̀‐èdè Turkey ni Yétúndé Balógun lórí Facebook wọ́n ní ẹ káàárọ̀ orí àtọ̀run wọ́n ní àwọn gbóṣùbà kárì fún wa pé àkùṣe takuntakun wọ́n sì gbàdúrà fún wa ẹ ṣé gan ni adúpẹ́ àmì ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀ adéọlá káyọ̀dé wọ́n ní let's go to another man of god Eh, ah. lori facebook náà ni ìyá wa abímbọ́lá fáṣọlá ògúnlẹ̀yẹ wọ́n imami mọ́mi jp ah. ará minnesota ah. ibẹ̀ ni ẹ ti máa ń kan àkànpọ̀ bó ti kàn án wọ́n ní ẹ̀kú ètò wọ́n ní ó yẹ kí ẹ̀gbọ́n ọkọ yẹn kí ó mú ọ̀rọ̀ yẹn lọ sí ọ̀dọ̀ ìyá wọn Ah. tí wọ́n bá sì ní ìyà láyé <laughs> wọ́n ní ìyà wọn wá ojútùú sí ọ̀rọ̀ yẹn hmm. kọ́mọ́rọ̀ mọ́ wá di ah, yam pẹpẹ skata skata. Hmm. arábíàmọ́ ò ní gbọ́ hmm. kí ó sì dá a lé abíàmọ́ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wéré tó. Ah, bàbá lẹ́bù tí wọ́n pọ̀ wọ́n ní kí ló dé táwọn èèyàn máa ń bẹ̀rù báyìí gan wọ́n ní ṣe ló yẹ kí eh, ọkùnrin yẹn kó mú àbúrò rẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni ọlọ́run pé kí wọ́n lọ rè gba àdúrà ń bẹ̀ ìyún ọjà ọjà tíntín ọjà ọjà ọjà. hello. ẹ mà káàárọ̀. orúkọ mi ni Rónkẹ́ láti Mọ́nàtàn. àǹtí Rónkẹ́ láti Mọ́nàtàn ẹ bá wa dá sí. ní tèmi àwọn ẹni ètò lè má níyà tí wọ́n bá sì níyà ó ṣeé ṣe bí wọn kí pé ìyá àti ìyàwó ọmọ yẹn wọ́n jọ fọwọ́sowọ́pọ̀. Hmm. Ah, lé ọmọkùnrin yẹn lórí mi eh? ìyẹn ló burú jù ah. Ah. so gẹ́gẹ́ bí aráàlú ìgbó yẹn lẹ́sìn lè sọ hmm. ara istanbul hmm. pé àìmọye àṣírí tí wọ́n ṣe ọlọ́run ní ìmàmọ́ tí wọ́n ní sọ tó dẹ̀ pé ọ̀nà àbáyọ gan hmm. ó lè jẹ́ nǹkan tó máa le díẹ̀ fún wọn láti ṣe torí ẹlòmíì àgbègbè sẹ́bẹ̀ yẹn jẹ́ pé yóò fi nǹkan kan kí n tó máa ń ṣẹlẹ̀ dáadáa. Ah. ibi ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parẹ́ ẹ̀ gbọ́ pé wọ́n láwọn sọ ẹrù orí rẹ̀ kalẹ̀ ni. Ah. bẹ́ẹ̀ ni ó lè jẹ́ irú ògo ni ẹrú ògo tó ń rù náà máa sọ kalẹ̀ fún mi ìyẹn sí ìrẹ̀rù ẹlẹ́rù kòríkò fati lọ́wọ́ hmm. tó bí wọ́n ṣe sọ bí àwọn màmá àbúrò wò tàbí tàbí kan sọ fún pé kó wá kó wá kún ìrìn ẹsẹ̀ ara ẹ̀ hmm. torí gbogbo ibi táwọn lọlẹ́ nìyẹn ń tẹ̀lé wọn lọ bí wọn gbé mọ́tò lọ ó lè wò tẹ̀lé wọn lọ ah. wọ́n ti rí oríṣàn tí wọ́n fún wọ́n ti rí ní ìfẹ́ sí gbogbo ẹnu sọ̀rọ̀ kó ní kí wọ́n jáde sọ̀rọ̀ ara wọn máa wò rẹ̀ ẹ̀ràn tó náà bá wà wò rẹ̀ ẹ̀ràn Ah, kó wá kó sí wọn lọ́wọ́ ó dẹ̀ ṣe é ṣe pé ìyàwó yẹn gan ló ra ọkùnrin yẹn níyì tí ó ah. jẹ́ kí iye ṣí ebi tí ó ah, jáde bẹ́ẹ̀ ni hmm. so ọlọ́wọ́ ràn wá lọ́wọ́. ẹ ṣe àdópẹ́ ẹ ọ̀nì láìta mòdù torí ètò àárọ̀ yìí ọ̀fẹ́ ẹ̀rù sì fẹ́ máa bà mí. Hmm. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀. ìjà adéfẹ̀sọ̀ bàbá fresh wọ́n ń kí wa ẹ ṣe gan ni àdúpẹ́ ẹ̀ẹ́ ẹnìkan rèé já ẹja ṣàwàdà díẹ̀ náà Ọdẹ́túndé Bùkọ́lá Adigun mm. wọ́n ní kí n sọ fún ọrùn mi wọ́n ní màmí jí o can you please stand up and let me see this your beautiful dress. sóbìnrin ni wọ́n àbọ̀kùnrin. obìnrin ni obìnrin ni wọ́n fẹ́ appreciate mi. Mm. wọ́n fẹ́ appreciate iṣẹ́ rẹ nínú ayé mi. yes yes. ẹ̀yin náà sọ fún orí náà wípé ká ẹ pàṣẹ fún orí náà pé tó kó nu òjò níbi tá ah. dé àsìkò ti lọ aláìfẹ́ dìde ni. yóò dìde fún wọn níjọ́ wọn náà ó jò fún wọn kò sí wàhálà níjọ́ ah. lọ́wọ́n sọ wàá jùjọ́ mẹ́jọ lọ. ọmọ gbọ́ wí ti jẹjọ náà ah. ebi olóò wí mọ́. àdéhùn nìyẹn o mo ti gbọ́. jágbe ọkàn sí kó tó di pé amọ̀dá gbèrè láàárọ̀. hello hello ah ẹnìyẹn ò lò hello. hello. yes ẹ káàárọ̀ ẹ kàárọ̀. orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a sọ̀rọ̀. gbẹ̀ngà wẹ́n lórúkọ mi láti Ìjẹ̀bú Òde. láti Ìjẹ̀bú Òde ìpè yín náà ló ṣeé ṣe ká máa fi káàdì ètò láàárọ̀ ẹ bá a dá sí pápápá. ẹ ẹ mo fẹ́ sọ fún arákùnrin ni pé kò sóhun tí agbára Ọlọ́run ò ká hmm. kò sí dàgbà torí ohun jáwa kì í ṣe nípa tara pọ́ńtẹ́ra má dúrà ni hmm. kọ́ńtẹ́ra má dúrà àṣírí àpapọ̀ àtún hmm. kó tó di pé kò lè ló ti sọ fóbìnrin yẹn pé ó máa bá lọ bá bá lọ ó ti mọ ibi tó ń lọ ní so ọlọ́run á dẹ̀ ṣẹ́gun fún wọn. àmín ẹ ṣe láti ìlú Ìjẹ̀bú. ọjọ́ ti lọ Oyèláyọ̀ Saheed Adégbóyèga wọ́n ní best solution òun ló ti wá látọ̀dọ̀ ẹni ọlọ́mọ láti orílẹ̀-èdè Germany Tèmítáyọ̀ Ìfẹ́dùn àwọn náà ní òdodo ọ̀rọ̀ pọ́nbélé òun náà ni ẹni ọlọ́mọ láti Germany ni wọ́n sọ wọ́n ní arákùnrin yẹn ó dúró tẹ́tẹ́rẹ́ wọ́n ní kọ̀ káràmásìkì ara rẹ̀ wọ́n ní thanks Mr. Kola eh, baba tíjà ní Lagos garage nílùú ọ̀rẹ́ àwọn náà ń kàn sí wa lọ́tún ló ṣe ẹ ṣé gan ni àdúpẹ́. ṣebí wọn ló sọ pé ti bá. ọjọ́ ti lọ àsìkò ti kó wa ń pa pamọ́ra tàbí ṣùgbọ́n kankan ò sí ẹni ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n tọrọ ń dùn wọ́n lọ́kàn. àwọn náà lórí ọ̀fẹ́ láti gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí eh, bọ́ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí ẹ̀ ó ti yóò ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ fún ọrùn ọrùn wọn wà bá a tẹ pẹpẹ rẹ lórí afẹ́fẹ́. rọ ìwọ ọ̀rẹ́ rẹ ńkọ́. bọba àdìjọ mẹ́jọ. ọ̀rẹ́ rẹ tó jórí ńkọ́. ah ìsọ̀rọ̀ ẹ débi kele orúkọ ẹ. sọni ọ̀ka lọ ibi tó ń ti gbọ́n tó ń gbọ́n. kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wàá ní sẹ́yìn àbí wọ́n ló lọ́bùn pẹ̀lú tọ́lọ̀ kan. àbí àwòjá sọ díjọ́ mi mọ wulẹ̀ sọ fọ́rùn mọ̀ gbà náà. ọ̀dà sọ fún mi. ọ̀dà sọ fọ́rùn kọ́bọ̀ yẹn jù. sọ fọ́rùn orí náà sì gbọ́. Mm, sọ fọ́rùn ọlọ́run sì bá yín. a sì gbà wá mẹ́tẹ̀ẹ̀tọ́jọ lọ bẹ̀ ni. èmi àti ẹ bẹ́ẹ̀ ni èmi ọ̀ráyè. kí mẹ́ẹ̀mọ́ dá lọ́kọ́ ọmọ wò mí. tolókù ìlànà bàkà òkú ìyá tóní ti màmá wa tá a fẹ́ sìnkú wọn mm. lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ á sọ̀tàn aṣòsì náà ni. a sì ní bàbí kan jẹ́. àìmọye ìjì tó máa jà ká tó pé ọ́ lálágbára àìmọye iná tó máa là kọjá ìwúrà ayé ní. wọ́n ní yìnyín nìkan ni ó tún lè ṣe mí àdópẹ́ àdópẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo èèyàn tí ẹ tó bá wa lórí ọ̀fẹ́ láti dá sí láàárọ̀ gbogbo tí aago yìí ò lórí ọ̀fẹ́ láti wọlé ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ àtẹlẹ́ ìtaka tàtàwọn tá a lórí ọ̀fẹ́ láti kà gbogbo yín pátápátá òun la kí amọ̀rírì yín púpọ̀ púpọ̀ akíyín o ilé tí yín náà ò ní dàrú àárín ẹ̀yin àti olólùfẹ́ yín kò ní dàrú bẹ́ẹ̀ gẹ́lẹ́ akí ọlọ́run àtúnwá mm. kí gbogbo ẹ̀yin tí ọlọ́run kó ayélé lọ́wọ́ ẹ má bínú o àwa ò tú ọ́fíìsì yín wò eh, ẹni ọ̀rọ̀ dùn tí wọ́n ké gbàjarè tọ̀ wá wá àwọn ni a ọ̀rọ̀ wọn. Mm. Mm bó ti jẹ́ lọ́sẹ̀ inú kan. a sì mọ̀ pé sànú ẹ o. àbí. bá a bá lọ lọ́sẹ̀ yìí àtò lórí ọ̀fẹ́ láti padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ mọ́ gbàgbé gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ìdílé nìkan ni o ohun tó ń dùn yín lọ́kàn tí ẹ lè bá ẹbí sọ tí ẹ lè bá ọ̀rẹ́ sọ tí ẹ mm. lè bá ara sọ tí ẹ mm. fẹ́ fi lo àwọn èèyàn kan mọ̀mọ́ fi ń ṣe ẹ̀yẹ mm. ẹ ṣe báyìí tó múlẹ́rọ sọ ẹ gbé tọ ọlọ́run wá láti pàṣẹ orí àtọrun torí pé àwa ò ní dá kọ yín ó kọ yín yẹn ò jẹ́ wá lógún àdúgbò yín kọ̀ọ̀kan wá yín tó kàn jẹ́ wá lógún ni pé kálàáfíà kó padà jọba nínú ìdílé yín zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ó ní nọ́mbà tẹ́ fi lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí Waheed Akíntáyọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà bàbá lọ lọ́sẹ̀ á tún padà lọ́jọ́ mẹ́jọ ẹ̀ lẹ́m̀bẹ̀ wọn ò di lábọ̀. ọ̀dà kò burúkú ò bàjẹ́ ó bá dijọ́ mẹ́jọ ká pàdé lákọ̀tún ẹ ti gbọ́ pọ́jọ́ ajé àtọ́jọ́rú Wednesday láago méjì lọ́sàn-án sí mẹ́rin lẹ̀ fi lé wa sọ tí ó bá ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ tí àbí kẹ́ kọ̀wé ṣọwọ́ tàbí kẹ́ wá tààràtààrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ orí ló pè tèmi náà rèé tí mo jẹ́ ọrùn zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five Dr. Olùtayọ̀ Fálétí yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ yòókù tó dijọ́ mẹ́jọ àmọ́ ètò ajá àbálẹ̀ ń bọ̀ láago méje lónìí. májẹ̀mú sí fúnni jẹ̀mú. so Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm eléyìí tó kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn la ti ń kàn sí yín a kò déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ń gbọ́ wa káàkiri àgbáyé àsìkò tó ti tó fún kéde ta ní lórí àtẹ̀ fún tàsìkò yìí ní báyìí ẹ̀tẹ́ ti ṣe ìkéde pàtàkì yìí ìgbìmọ̀ àwọn ìmáàmù alfa ti ibodè gbó wọ́n kéde ìfinijoyè ẹ̀sìn tí a ó ṣe fún àwọn olóyè wa aliaja munirat gbadamasi aliaja sarayat akindele aliaji abbas ọlọ́ya aliaji latif ọládélé kúyẹ̀ yóò wáyé lọ́jọ́ Sunday ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2021 tàwa yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ní ọjà Bodègbó ni ó ti wáyé o olùkéde Alhaji Imran Aláṣẹ A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibado. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring full-time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive plus commission on every sale. Interested applicants should please call 090 62 864486 or 090 or visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an ná ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glow tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́ kẹ́ dìgbà tó bá wù yí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà lo Limited. It's all the blessing and blighting. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush hair, lush hair. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush hair, lush hair. So you want to slay? Ah, slay with swag. Gotta be lush hair. Gotta be lush hair. di kótó. you want to know no? And if you wanna be fine like me, I can show you where to go to. di kótó. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. iṣẹ́ kọ́ ní ìṣòro rí àmọ́ ní ṣe nìkan lọ́kùn ẹ̀fà o ṣòro yàtọ̀ síṣẹ́ dókítà mo sọ o ẹni pé òun má jayé mi ọlọ́run sẹlẹ́sì àbá mi pa wọ́n jà o ẹ̀rí mímọ́ kó lọ gbógun tì wọ́n ó ṣe mí ààrẹ olóòtú ẹni máa mà ní ojútùú sọ lọ́jọ́ sí kó ti tán fún mi o. àná ọlọ́kùnrin kan tó Elédùmarè ló sọ pé ó sì kò ṣe rí náà. rẹ̀ ló o aláàfin àbẹ̀wúrẹ́ oníṣẹ́ tó kà tó koro tó kọ̀run lẹ́kọ̀ọ́ ọba tó dá mi lọ́lá. olórí rẹ̀ tó dàbí wọn. Ìyá bá tó dàbí wọn. Ìyá bá rẹ̀ lọ́sẹ̀ wọn máa ń sẹ́. Ìyá yọ ìmọ̀ ìpọ̀ ó pọ̀ pọ̀. Ìwà tó dàbí lọ́la. Apá o oh, aláàánú mi. Aláàánú mi. Bó o ṣe ń sọ̀rọ̀ mi níyàtọ̀ o. Bàbá o aláàánú mi. Olùfẹ́ ọkàn mi ò ṣe o bàbá rere bó o ṣe ń sọ̀rọ̀ mi ìyàtọ̀ o mo dúpẹ́ kíkẹ́ ọkẹ́ mi ẹni tó ní pààtó gbogbo mo dúpẹ́ kíkẹ́ ọkẹ́ mi ọlọ́run tó bá kíkẹ́ lórí ẹ mo dúpẹ́ bó o ṣe ń sọ̀rọ̀ rẹ láyé mi mo máa dúpẹ́ tèmi ọ̀rọ̀ tí jáde dání tó ń sọ mo bó ṣe sọ mo máa dúpẹ́ tèmi o. èsì ò èsì yóò lùfẹ́ ọkọ.